mo dìde ọ̀nà mi là mo dìde ọ̀nà mi là mo dìde ọ̀nà mi là mo dìde ọ̀nà mi là ayé mi dìde iṣẹ́ mi dìde ọmọ mi dìde ọ̀nà là mo dìde mo dìde mo dìde mo dìde mo dìde ọ̀nà là mo dìde ọ̀nà là mo dìde ọ̀nà là mo dìde ọ̀nà là mo dìde ọ̀nà là mo dìde ọ̀nà là mo dìde ọ̀nà là mo dìde ọ̀nà là ayé mi mo dìde iṣẹ́ mi mo dìde ọ̀nà là mo gba ẹ̀tọ́ mi mo gba ẹ̀tọ́ mi mo gba ẹ̀tọ́ mi mo gba ẹ̀tọ́ mi mo gba ẹ̀tọ́ mi mo gba ire mi mo gba ayọ̀ mi mo gba ìyanu mo gba ojúrere mo gba ànàlọ́wọ́ mo gba ojúrere mo gba ànàlọ́wọ́ mo gba ìgbéga mo gba ìṣerere mo gba ìgbéga mo gba ìyanu mo gba ìyanu mo gba ìyanu mo gba ẹ̀tọ́ mi mo gbẹ ìyanu mo gbẹ ìyanu mi ò ṣe é mọ́ mi ò ṣe é mọ́ mi ò ṣe é dádúró mi ò ṣe é mọ́ mi ò ṣe é dádúró ire mi dé ayọ̀ mi dé ire mi dé ayọ̀ mi dé ọ̀nà là o ọ̀nà là ọ̀nà là o ọ̀nà là mo dìde ọ̀nà là o ọ̀nà là mo dìde ọ̀nà là o ọ̀nà là mo dìde ọ̀nà là o ọ̀nà là ọmọ mi dìde aya mi arise dìde arise iṣẹ́ mi dìde arise dìde arise dìde arise dìde arise mo gbójú rere mo gbọ́ ayọ̀ mi mo gbójú rere mo gbọ́ ayọ̀ mi mo gbọ́ ìgbédìde mo gbọ́ ìfọkànbalẹ̀ mo gbọ́ àánú mo gbọ́ ìyanu mo gbọ́ àánú mo gbọ́ ìyanu mo gbọ́ ẹ̀tọ́ mi mo gbọ́ àánú mo gbọ́ ìyanu mo gbọ́ ẹ̀tọ́ mi mi ò ṣe dájú mi ò ṣe dájú ọ̀nà mi là lẹ́tà ayọ̀ mo gbà lẹ́tà ayọ̀ mi mo gbà lẹ́tà ayọ̀ mi mo gbà lẹ́tà ayọ̀ mi mo gbà lẹ́tà ayọ̀ mi mo gbà lẹ́tà ayọ̀ mi mo gbà gbogbo lẹ́tà ìbànújẹ́ kì í ṣe tèmi iná mọ́ lẹ́tà ìdádúró kì í ṣe tèmi iná mọ́ lẹ́tà kò ṣe é ṣe kì í ṣe tèmi iná mọ́ mo gbà lẹ́tà ayọ̀ mo gbà lálẹ́ yìí ni it. Mo gbà. I receive it. Lẹ́tà ayé. Letter of joy. Mo gbà. I receive it. Lẹ́tà ayé. Letter of joy. Mo gbà. I receive it. Mo gbà. I receive it. Mo gbà. I receive it. Mo gbà. I receive it. Mo gbà. I receive it. Mo gbà. I receive it. Aye, mi. My life. Ó dìde. Is lifted. Iṣẹ́ mi. My work. Ó dìde. Is lifted. Ọmọ mi. My child. Ó dìde. Is lifted. Aya mi. My wife. Ó dìde. Is lifted. Iṣẹ́ mi. My work. Ó dìde. Is lifted. Àmì ojúrere. Mark of favour. Bàlẹ́ mi. All of me. Bàlẹ́ mi. All of me. Àmì ìrànlọ́wọ́. Mark of help. Bàlẹ́ mi. All of me. Àmì balẹ̀mẹ̀ àmì ìgbẹ́dìde balẹ̀mẹ̀ balẹ̀mẹ̀ mo gbójú rere mo gbà àná lọ́wọ́ mo gbà àná mo gbà gbẹ́dìde mo gbà fọkànbalẹ̀ mo gbójú rere mo gbà àná lọ́wọ́ mo gbà àná mo gbà dẹ́dìde mo gbà fọkànbalẹ̀ ọ̀nà ńlá o mo ṣe rere ọ̀nà ńlá o mo ṣe rere ọ̀nà ńlá o mo ṣe rere àmín àmín àmín àmín àmín àmín àmín. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Ẹ pàtẹ́wọ́ fọlọ́run. Put your hands together for the Lord. Gbọ́ eléyìí dáadáa. Listen up to this. Any ọ̀tá tó ọba ti lè ṣépè fún. Any enemy you cannot cause. O ò lè o. You can't prevail yes, over him. Yes, o. Kódà kan gba nǹkan rẹ lọ. Even if they should take what belongs to you away. Bọ́ ọba ti lè jà kó o ṣépè fẹ́ lọ́gbà. Once you are able to fight and cause the person that took it away, he cannot survive. Ó rí i pé nígbà tí lábàánì fẹ́ ṣépè. when laban was about to curse fún jacob olúwa náà gbọ́dọ̀ ṣe pé sórí ẹ̀tọ́ rẹ̀ gbà padà lórí kò rí tí ọba ẹni ọ̀tá tó ọba ti lè kéré sórí ẹrọdù wọ́n gbé jésù sá fún. they had to take jesus away. ọwọ́ akú he died. wọ́n wá àfọmọ rẹ̀ jọba. and they make him start to become the king. ọmọ rẹ̀ wá gbọ́ pé jésù ti ń darí ayé pé ní wàásù lọ. jesus has been. ọmọ ẹrọdù ọwọ́ aránṣẹ́ lọ bá jésù pé òun crusade. I heard that you have been anchoring crusade. bí inú bá bí mi. if you should provoke me. tí mo bá wá bá ọ. and come meet you. máa fojú ẹ̀rí nǹkan. I will torment you. ọwọ́ amúlẹ́ta wa. Jésù wá ránṣẹ́ padà pé ẹ wá. ẹ sọ fún pé èmi Jésù sọ pé kọ̀lọ̀kọ̀lọ̀ ni. Hmm. bẹ́ẹ̀ni hmm. pé nǹkan kéde kò sí tí ó ṣe. he is bragging. ẹ wá jíṣẹ́ fún pé mo wà ń bí lónìí. why you are here today. <laughs> More one ń bí I will be here tomorrow. ní ọ̀túnla. the next two days. máa ṣe àṣepé. I will perfect my work. ní bẹ́ẹ̀ nígbà tí Hẹ́rọ́dù gbọ́. wọ́n kì í yẹ́rọ̀ lọ́ba. Wo Mesa ọ̀tá ẹni ọ̀tá. Any enemy. Tí ọ̀fẹ́ kọ́ ọ lọ. That doesn't want to jump away. Ó dìsáàfù. Dìsáàfù. Kó o fi eré kó o lè lọ you to cause so èmi ò ké tẹgbẹ́ tọgbẹ́ ẹ̀yin lẹ tọgbẹ́ àmọ́ sẹ́yìn tí mo ní ọmọ ṣépè fún ni pé ẹni tá a pè lọ́mọ ọlọ́run tó yá tó wà nù létí wá ń ṣépè fún ọmọ tí ń ṣépè fọkọ ìyẹn ti ọmọ ọlọ́run now ohun tá à ń pè ní ọ̀tá ọ̀tá kì í repent enemies don't repent. Repentance is not their plans. What do you make your enemy? Ojú bí ọ̀tá títí láì. is your enemy for life. Ìyẹn nìyẹn. That's it. Alákọ̀ọ́kọ́ nìyẹn. That's the first thing. Paul apostoli. Paul the apostle. Ó ní ẹ̀sùn rẹ̀ fún. He said bless them. Ó ní pa bẹ́ẹ̀. The true that. Ó ní bẹ́ẹ̀ ẹ̀ẹ́dì ẹrù wọlé wọn lórí. They are going to put every load on them. Ṣùgbọ́n mo débì kan. When you go to Paul. Alexandra. Alexandra. Alágbẹ̀dẹ Baba. Abba father. Ah! Kai. Ọyọwọ́ sí Paul. He tormented Paul. Ó fojú Paul rí bàbá. He oppressed Paul to the core. Yes sir. Paul bá fẹ́ pè é lẹ̀. Abba father. Ó ní Alexandra. Eh. Alágbẹ̀dẹ Baba ó ṣe mí níbi púpọ̀ hmm. púpọ̀ ó ní kọ́lọ́ nǹkan san fún. Hmm. Hmm. ó yéde padà. ilé ayé nù ah. nígbà ọ̀yá jésù yí padà eh, ó láwọn àwo ni ọ̀jẹ́ kí ọ̀fẹ́ kí n jọba lórí àwọn eh. ẹkún ọwọ́ ká pa àwọn dànù nígbà àwọn gbọ́bà ní ọba mèrè wọ́n ní bàbá yarí o o gbọ́dọ̀ gbàdúrà títí tí nǹkan kó fi ṣẹlẹ̀. you must pray till something happen. lórúkọ jésù àdúrà rẹ gbà o ṣùgbọ́n bó o bá ń gbàdúrà. For if you are praying. gbé ìgbé ayé mímọ́. live a holy life. lálẹ́ yìí. tonight. ìgbéraga. pride. ìgbéraga. pride. ìgbéraga. pride. anybody ti bá ti ń gbéraga. whoever that is proud. ó máa difficult fún láti pẹ́ nírìn àjò. to stay long in his journey. anybody ti bá ti ń gbéraga. whoever that is proud. ẹ̀mí gígùn ó léwu fún o. long life can be his portion. anybody ti bá ń gbéraga. anybody that is proud ó lè difficult fún láti pẹ́ lókè. it may be difficult for him to maintain. ẹni obìnrin tó bá ní ìgbéraga. any woman that is proud. ó lè difficult láti pẹ́ nílé ọkọ. to stay long in a matrimonial home. ohun tí ò jẹ́ kóbìnrin mi ọ̀rọ̀ ọkọ dọ̀la ní ìgbéraga. the reason why some ladies are stay single is because of pride. where you work ẹ. that you. irú ẹ. you. kí ló ní. what do you have kí ló jẹ́. who are you. bí n bá tiẹ̀ wà á rí èèyàn fẹ́ mú. if I see no man to marry. ìwọ máa wá fẹ́. I will not marry you mi ò lè fi ọ. I can marry you. Hmm. Ara lẹ́lòmíì yan títí tọkọ fi kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Some are too selective that's why they are still single. Wo mesa? Wọ́n à kì í fẹ́ owó. You don't marry money. Ìran ni wọ́n máa ń fẹ́. You marry vision. Anybody tó bá ti ní ìran. have a good vision. Ó ní ju lọ that person have more than money. tó bá ọba torí owó fẹ́ yẹn jó owó bá tẹ́lẹ̀ wàhálà dé. wọ́n ní ọ̀fẹ́ yẹn o ní olóòsì ń sùn lórí ọlọ́nṣogo lọ wà. mọ́tò tí ń bọ̀ lọ́lọ́nṣogo lọ ọjọ́ yìí. ó ṣeé ṣe kó dọ̀pọ̀ wà lẹ́sírẹ́sì kó tọ́ lọ́nṣogo padà sàmúlòkó. abba father amúlòkó is bad. bẹ́ẹ̀ so now ìran ni wọ́n máa ń fẹ́. just try to marry vision. fọyàn bá lọ́wọ́ bí ọba níran ju owó bá tán ló pé òní there are many people tó wọ́n sáré wá bá ṣùgbọ́n tí ò sí ràn. there are many people that they make money but they have no vision. ẹni ó níran ló lówó lọ́wọ́. somebody that have vision is the one that is rich. wò mí sà bọ́ ọba ti ń yarí pé ẹnìkan ni mo fẹ́. I prefer this one. torí owó ni ọ̀jẹ̀ ń lágbájá ó ṣeé ṣe kọjọ́ lọ. it is possible for that to be tested. Ah, àdá olówó mélòó mi. some people they are not meant to obìnrin mi máa lówó. some women. ṣùgbọ́n yóò fi ọkọ tí wọn jọ bẹ̀rẹ̀ láti kò sí nǹkan kan. ṣùgbọ́n wá ẹni tó ní jíìpù tí ó gùn ẹni ó ní jíìpù ibì kan ní ti ń bọ̀ ẹni ó ní jíìpù ń tẹ̀lé nìkan bọ̀ ẹnìkan ní ń bá bọ̀ kó tó ra jíìpù ọ hmm. pàdé ìwọ ló gbé ìwọ ohun tó ṣe fẹ́ ni ìyẹn yóò padà ṣe fún ọ gbọ́ mi dáadáa gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ń olúwa yàn fún mi ìgbà tí wọ́n rí ẹni tó yẹ ọwọ́ rẹ̀ sakọ nítorí ìgbéraga torí promotion tẹlòmíì ní ó ló torí ẹ̀ fọkànlẹ̀ sí ó ní bí mo ṣe wù ọ́ ní rò pé mo lè fi ọ. I don't think you are still up to my standard ọkọ tó wá fẹ́ ìwọ́n jọ bẹ̀rẹ̀ ńgbà tí ò ní sẹ́ni o nígbà òdélé ọkọ lórí sẹ́ nígbà orí sẹ́ tẹ́ lọ́kọ̀ ọ̀wọ́ ti standard yẹn mọ́ uh, ọkọ tí ọ̀wọ́ ti standard yìí ó bá kú ò nínú ayé rẹ̀ ó lè jẹ́ pé torí pé ń bẹ nínú ayé rẹ̀ ó ń lògó fi dúró tì ọ́. tàbí the reason why you are seizing your glory. ọkùnrin mi tọrọ dìde. because some men they are lifted òun ló fi sọ pé òun ò lè fẹ́ tí ń fẹ́ mọ́ ìwọ kẹ̀ èmi kẹ ìyàwó tí ń jọ bẹ̀rẹ̀ láti yàrá kan kò gbọ́dọ̀ sọ̀rọ̀ màá ní gbẹ́nu ẹ̀ sọ̀n ẹ̀ sà ògo rẹ̀ ran ògo rẹ̀ lọ́wọ́ ni o igi kan ò lè dáná kò wá gbọ́ mi ohun tó ọkùnrin mi kọ́ ìyàwó sí ni pé a ní owó ti ń wà ṣùgbọ́n ìyàwó òun kì í rẹ̀spẹ̀tì òun àwọn obìnrin kan bẹ bọ́ọ̀ bá ṣe ń lówó lọ́wọ́ ni wọ́n máa ta ọ lẹ́nu bọ́ ọ bá sì fẹ́ kó o mẹ̀ntẹ́ẹ̀nì owó wa mẹ̀ntẹ́ẹ̀nì wọn bọ́ ọ bá ti lè mẹ̀ntẹ́ẹ̀nì wọn o ò ní lè mẹ̀ntẹ́ẹ̀nì owó. you won't be able to maintain your money lọ́ba torí ẹ̀ pé mi ò lè fi ọmọ èmi lọ́mọ bá wí bí ọmọ ọ̀dọ̀ rẹ èmi tí gbogbo ènìyàn ń lé lọ́wọ́ a máa sọ̀rọ̀ sí torí ẹ̀ lọ́kọ̀ ìyàwó lẹ̀ fámìlì báwọn tọwọ́ bọ̀ fámìlì ti da gbogbo kẹrù mọ́ wọn lọ́wọ́ wọn ní kan túká wọn túká lóòótọ́ wọ́n pín ọmọ ká ọmọ dàbí ọmọ òrukàn màrúwà dá uh. yálí màrúwà kàbà èké yálí màrúwà dá yá màrúwà kàbà so now àwọn ọmọ tẹ́ ẹ túká yìí wọn ò rí ìtọ́jú bàbá àti ìyá láti rí papọ̀ mọ́ fámìlì tó sì tún yín ká wọ́n ti tọwọ́ bọ tó ní tó kójọ níjó ní àwọn lọ́wọ́ àjẹgàba lórí ilé rẹ̀ ìyàwó tó yẹ ká ẹjọ́ gbé wọ́n ti lé lọ wọ́n gbàgbé o ó ní kí ìpọ́n ọ lé láàrin ọba kan bẹ láyé nígbà kan eh, ó máa ń gòkè níwọ̀n àtẹkùn lọ sójú ogun and when he's oh going to war. Ó máa ń gòkè ní àtẹkùn lọ sóde. Or to a Ó máa ń gòkè ní àtẹkùn lọ sáríyá gbogbo ọba ayé ni máa ń dọ̀bálẹ̀ fún. every other king used to prostrate for him. wọ́n á ní ọba tí ń gun kìnìún. Eh, the king that is on gbogbo èèyàn forí balẹ̀ fún. let everybody bow for him. nítorí pé ó ń gun kìnìún àtẹkùn. he used to make gbogbo ayé ní forí balẹ̀ fún. the whole universe is to honour him. torí wọ́n rí ọlá ẹ̀kọ́ àti kìnìún lára rẹ̀. ṣùgbọ́n ìyàwó rẹ̀ máa fọwọ́ lọ ní mú. bọ́ba ti wọlé. ọwọ́ àdọ́jọ́ kan. ọ ń bá ìyàwó sọ̀rọ̀. ìyàwó tó fọwọ́ rẹ̀ ní mú. ọwọ́ sọ fún ìyàwó wò pé èmi ọ̀fẹ́ yàwó mọ́ èmi tí gbogbo èèyàn ń pọ́nlé ó ní wọ́n rí fi ọwọ́ akọ̀yàwó lẹ̀ ọwọ́ ń lọ sí pati ọwọ́ débi kìnìún wà yóò bọ̀ sórí kìnìún kìnìún bá fẹ́ gé jẹ ọba kúrò lórí kìnìún ọlọ bí ẹkùn ẹkùn bá fẹ́ gèjẹ ọba ké ọba lọ bá olúwa olúwa wáyì ohun tí ayé fi ń rẹ̀spẹ̀tì mi ló dojú ìjà kọ mi. what makes me to decide they were about to attack me now. ọlọ́run wá sọ fún pé kí ló dé tó ọkọ ìyàwó ó nítorí rí mi fi ọlọ́run ní ó rí ọfín ó rí ọfín sí ọgbọ́n tó èmi olúwa tí mo yọ ẹ̀mí kìnìún àti ẹkùn kúrò kúrò nínú òkè ni tí mo fi sinu ìyàwó rẹ tí mo yọ ẹ̀mí ìyàwó rẹ sínú kìnìún àtẹkùn kí gbogbo ayé ó lè máa pọ́n oníyàwó rí ọ̀pọ̀ lé ẹ̀mí ìyàwó rẹ ní bẹ nínú kìnìún àtẹkùn ẹ̀mí tí ń bẹ nínú kìnìún àtẹkùn ni mo fi sí ìyàwó rẹ pé kí gbogbo ayé ọpọ́n lé kó fi lògbà rẹ ọ̀dà amú kan o inú kí ìyàwó rí ọpọ́n lé kí gbogbo ayé ó rí ọ̀fín tàbí kí gbogbo ayé ọpọ́n lé kí ìyàwó rí ọ̀hún òfin èwo ló mú nù méjèèjì. lọ́ba ní òun mú kí ìyàwó òun orí òǹfin kí gbogbo ayé ọkùn lé ọlọ́run ní bọ́bá rí bẹ́ẹ̀ lọ gba ìyàwó rẹ padà nígbà yẹn ni mo tó tún lè dá ẹ̀mí kìnìún padà sínú ẹ̀ hmm. tí mo tó lè dá ẹ̀mí ìyàwó rẹ padà sínú kẹ̀nẹ̀ún gbogbo ọgbà tó bá wàá fi bọ́ ọ gbé a máa bọ́ ọ gbé bíi kẹ̀nẹ̀ún torí oníhòòhò fi gbogbo ayé ọpọn ọ̀lẹ́ tó o bá wàá torí pé ìyàwó rẹ ń rí ọ́fíì tàbí kọ́ rẹ̀ fẹ́ tiẹ̀ tó o bá lè jáde ó ṣeé ṣe kí ní àjò àyànmọ́ tí ń sáré tẹ́lẹ̀ ọmọ sàrímọ́ ìgbéraga ní síwájú ìparun mo gbàdúrà gbogbo ẹ̀yin ẹ ní ṣaláìní ẹ ní ṣaláìní ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ẹ ní ẹ̀rí o ẹ ní ẹ̀rí o ẹ ní ẹ̀rí o bẹ́ẹ̀ ni yóò rí ògo ni fórúkọ olúwa ògo ni fórúkọ olúwa ògo ni fórúkọ olúwa bó o lè pè mọ ní alẹ́ yìí night of deliverance wà ní agogo kan lóru òní máa gbáradì ẹ̀yin ọkùnrin alẹ́ ọ̀la ní sóòrù ti yín láago méjìlá lórúkọ Jésù yọ̀ǹda fún ọ mo fi ìyọ́nú Ọlọ́run bí ọ múra múra àdúrà nígbà kí sagbara tó o lè pè mọ ní alẹ́ wọn bá tiẹ̀ ní kankan tó fẹ́ sọ di ọdọla mo bẹ̀ ọ́ lórúkọ Ọlọ́run di ọdọla mo bẹ̀ ọ́ lórúkọ Ọlọ́run lórúkọ Jésù àdúrà rẹ ọgbà o tí wọn bá ní ọsanwó sọfánẹjì kìí ṣe mi o tàbí wọn láwọn ríran kan tí olórí mẹsẹjà kìí ṣe mi o àdúrà rẹ gbà o ó ní ẹ̀rí o má gbàgbé o Jésù olólùwà á pàdé láago kan òru you are in Jesus name gbogbo ènìyàn hallelujah mẹ́ta ọyọ yo yo yo yo yo yo yo. Hallelujah. Hallelujah. Hallelujah.